الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìbéèrè kan wà àwọn èèyàn ń ṣe lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ nípa nǹkan oṣù obìnrin obìnrin tó ṣe nǹkan oṣù tó parí nǹkan oṣù lọ́sẹ̀ yìí tó wá jẹ́ pé ọ̀sẹ̀ tó tẹ̀lé bó ti ṣe kẹnubọ kó tọ́sẹ̀ mi bẹ̀rẹ̀ ló bá tún rẹ́jẹ̀ mi ìdájọ́ wo la fẹ́ fún ẹ̀jẹ̀ mi yìí pẹ̀lú sùyàmù Ramadan tóbìnrin yẹn yóò dá sùyàmù rẹ̀ dúró kò ní í ṣe sọ láti máa ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ kò gbọ́dọ̀ gbé alukur'an kò gbọ́dọ̀ gbé alukur'an kò gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí nígbà tó ṣe pé ijọ́ méje péré náà lọ ṣẹlẹ̀ pé ń bẹ láàrin nǹkan oṣù tó àti tó tún dé Allahu azza wa jal ọ̀dá àwọn obìnrin pé kí wọ́n máa ṣe nǹkan oṣù bẹ́ẹ̀ bó ti ṣe dá pé nǹkan oṣù á máa wáyé fún wọn ní ẹ̀ẹ̀kan lóṣù ẹ̀ẹ̀kan lóṣù kálukú pẹ̀lú iye ọjọ́ tó lu wá pé bùbù fún un ọlọ́jọ́ mẹ́fà ọlọ́jọ́ méje ọlọ́jọ́ mẹ́ta ọlọ́jọ́ kan ọlọ́jọ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kẹta kan mà nínú òfin ṣẹ̀ríà ni pé ẹ̀jẹ̀ ò lè wá kọ́ta ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àfi ká fún ìdájọ́ mi nítorí pé Allah ọ̀dọ́bìnrin kan tí wọ́n kàn máa fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ sí nǹkan oṣù lọ. ní tí máa ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn obìnrin pẹ̀lú ìbéèrè yẹn ó ní pé wọ́n ń sọ̀rọ̀ fọ̀rọ̀ lẹ́nu nǹkan kan wà tá ń ṣe òun ló ń fà tẹ́jẹ̀ fi ń wá láwà tún wá bá wọn ọ̀pọ̀lọpọ̀ tán láwọn ṣètò sọ́mọ bíbí oògùn tí wọ́n máa ń lò yún pàápàá ìtọ́ bá jẹ́ onímọ̀-àlòògùn oògùn yẹn ní máa mú kí nǹkan oṣù wọn máa ṣe ségesège. Sege yìí máa bí kọ́pọ̀lọpọ̀ obìnrin nu ọkọ máa rí ẹ̀jẹ̀ tó gúnjọ́ nínú oṣù ẹyọ kan àbí kó ju bẹ́ẹ̀ lọ àbí kó má tó bẹ́ẹ̀. tò wọ́n wá sọ ìgbésí ayé wọn dìdakúdà látàrí ìfẹ́ lóyún ìfẹ́ lóyún ẹ̀jẹ̀ ọmọ wa wá lásìkò tí èsì àsìkò rẹ̀ tọba padà sọ́spítù àwọn á sọ pé kì í ṣe gbogbo ẹnu làá fi sọ̀rọ̀ ìdí nu táwọn ò fi sọ. So, àwọn àléébù ààyè tí ń bẹ lára oògùn yìí kí tí àwa ti sọ fún wọn tẹ́lẹ̀ wọ́n á sọ fún pé kó lọ máa mu mílíkì mílíkì báwo wọ́n ní ó jẹ kẹjẹ yẹn ọmọ adá súnjọ́ lò náà ó lágbára rẹ̀ ṣe kákọ́ ọmọ mu mílíkì lójoojúmọ́ èló wọn ń ta golo mílíkì kan báyìí sọ ẹ̀jẹ̀ ọmọ wá ni lábẹ́ òfin ṣẹ̀ríya ìgbàjọ́ ìpéjọ mẹ́fà lọ́ ma fi ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ náà nǹkan oṣù ti wá mẹ́fà á kà pé gbogbo ẹ̀jẹ̀ míì tó wá kó tó dásìkò tó tún máa rí nǹkan oṣù gángan ẹ̀jẹ̀ àbí ká pè ní ẹ̀jẹ̀ àfọwọ́fà ẹ̀jẹ̀ àfọwọ́fà kò lè kọ́ dínà rẹ láti kò lè kọ́ dínà rẹ láti ṣe àbí láti àbí láti gbé alukur'an àbí láti àbí láti pé kó ṣe tawaf àbí láti pé kọ́kọ́ rẹ̀ súnmọ́ torí pé wọ́n lọ fọwọ́ fà wọ́n dọ́wọ́ àwọn obìnrin o gbogbo ibi tábà ti ń wá wa kú wà láti rírì kúrì o ò fẹ́ lóyún ò fẹ́ lóyún oríṣiríṣi ọ̀nà náà fi máa bá wọn ṣètò sí gbogbo ẹ̀ kò sí ètí ọ̀la lè bù kọ́dọ̀ míì ìmọ̀ afẹ́ gbẹ̀mí wọn wọ́n bá lọ so àpò bí kíkẹ́jọ ọmọ jáde ńbẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ó sì máa kójọ sínú rẹ̀ ń gbogbo gbà ẹ̀jẹ̀ ó sì máa wọ́nà láti jáde kí máa sábà jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọ̀rá burú òkú torí di eléyìí àbí ìdá kí abẹ́rẹ́ bọ̀ lápá òun ló lè ròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká sọ̀ra fáwọn àṣàkáṣà àwọn rádaràdá táwọn òyìnbó kó wá fún wa àwọn èèlò ń lu wọn kí ló dé tó fi wá ni wọ́n ń ṣàánú nílùú òyìnbó kò sílùú òyìnbó náà lónìí kọ́ lọ wádìí bóbìnrin bá ṣe bímọ pọ̀ tó ní ọmọ gbẹ̀bùn nítorí pé àwọn ti kà á pé àwọn ń tán nígbà téèyàn ọkọ àtìyàwó wà wọ́n ti sogún ọdún wọn ò kan lóṣèké wọn ò lè bímọ wọn làwọn ò nídìí ẹ̀ ogún ọdún níjẹ́ wàá ní ilẹ̀ obìnrin fi sú wọ́n jọ máa wà báwọn. ìgbà tán gbà sàkàsà dé ìtọ́kùnrin lè máa fọ́kùnrin obìnrin lè máa fi obìnrin tí wọ́n tún lọ gbàwé ń kóòtù pé lágbájá lọ́kọ lágbájá ọkùnrin dóòlà lọ́kọ dóòlà obìnrin obìnrin dóòlà ìyàwó tiẹ̀ náà ń kọ́ dóòlà. a'udhu billahi minash shaitani rajim tóbìnrin àti obìnrin lè bí ma ni sọkùnrin àtọkùnrin lè bí ma ni èèyàn ń dínkù bàjẹ́ ń lo òyìnbó báyìí torí ẹni ẹ mọ̀ pé àwọn ń ṣèwádìí wọ́n sọ pé tábà fi rí ọdún báyìí ti ń bọ̀ lọ́pọ̀lọpọ̀ ló àwọn òyìnbó yẹn àjòjì ní ọ̀sẹ̀ kù lọ́mọ nílùú torí pé àwọn ọmọ nílùú gangan ò bímọ ìdí nu obìnrin tó bá ń bímọ láàrin tiwọn ẹ̀bùn ńlá ni wọ́n máa gbà wọ́n ti wá rí pàwọ́ pọ̀pọ̀ wọ́n wá ń kó àwọn oògùn burúkú wá fún wa wọ́n fẹ́ dín òǹkà wa kù sẹ́ẹ̀sì ráwọn obìnrin yẹn wọ́n yẹn ronú ẹlòmíì gan lọ gbà tí ò sọ fọ́kọ yóò ti máa lo gan òní mà wọ́n ní ẹ̀fẹ̀ tòsí kó lè tò ètò rọ́wọ́ èyí tí ń sọ fún ọlọ́sítù tó ní kí ọmọ lọ́dọ̀ ya rẹ̀ ìwọ sì tí ọmọ méjì lọ á ní torí ẹ sára o ìwọ ọkùnrin náà tó lárò jinlẹ̀ tó ní kíyàwó

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك